صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀kọ́ fún ọlọ́run àfi ẹ̀mí ìmọ̀ orin sí ọba tó dáwà bákan náà ìjẹ́ àti ìjẹ fún anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ọlọ́ba subhanahu wa ta'ala wà sí àlẹ́kùn ìkẹ́ àti ìjẹ Muhammad bákan náà bọ́ bá sí gbogbo ara lé rẹ̀ àtọ́sọ̀ hábà rẹ̀ àti gbogbo alẹ́ ní àpapọ̀. anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan ní ìdíjí Abu Huraira gbà wá tọ́rọ náà ti fẹsẹ̀ rinlẹ̀ nínú Sahih Bukhari bákanáwà ní Sahih Muslim anábí sọ fún wa nínú mùsùlùmí sí mùsùlùmí àbí mùsùlùmí kan ó ní ìwọ̀ márùn lọ́dọ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tọmọ ìyá rẹ̀ ó fún ìwọ̀ mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí ó ní ìwọ̀ tí ó fún ọmọ ìyá rẹ̀ ó jẹ́ gbèsè ìwọ̀ márùn kan tí ó fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó wà nínú àkọọ́ṣẹ́ bíi pé mẹ́fà àwọn pé ìwọ̀ tó wà lọ́rùn wa tó mẹ́ya mùsùlùmí pọ̀ ṣùgbọ́n láti ti lọ́rọ̀ bẹ́ẹ̀ fẹ́ ká mọ pàtàkì márùn-ún yìí àbí tó ti pé mẹ́fà ọ̀fẹ́ ká mọ pàtàkì ẹni torí pé tí mo ń jẹ́ káyé tó kí a mọ ìwọ ara wa fún ara wa ọlọ́run fún ní ìbàdàtòkú àtọ̀bàtò onítàmà ọjọ́ tẹ̀lú kásìmọ̀ tẹ̀lé ìyẹn ni wọ́n ló tóbi tó yẹ bá wá lé yóò bá fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ yìí wọ́ rẹ̀ yìí kò ráyé wá ó lè tọ́ tó tóbi ta wa bákan náà làwọn náà wá ní ẹ̀tọ́ láàrin ara wa òbí ọlọ́kọ̀ tó fọmọ ẹ̀ táwọn ní ìwọ ọmọ lórí òbí partner ọmọ náà ní ẹ̀tọ́ tó fún òbí ẹ̀ lápá ní ẹ̀tọ́ òbí lórí ọmọ bẹ́ẹ̀ lọ́kọ síyàwó bẹ́ẹ̀ lọ̀gá fọmọdé bẹ́ẹ̀ lọ lórí fáráàlú àtàrà ìlú ẹ̀tọ́ lórí àtàrà jẹ́ mùsùlùmí tọ́lọ́rún ṣàánú àtẹ́tọ́ wá ní ìwọ̀ tí a pè fún ara wa ẹgbẹ́ adébàmọ̀lá nígbà tí ó sọ̀rọ̀ ìkọ̀gbẹ̀ ní mùsùlùmí ó fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ìkẹ́ márùn-ún ní ìwọ̀ alìbà pàtàkì ẹ̀ ẹgbẹ́ ìwọ̀ ó ti so mọ́ èèyàn lọ́rùn ó dẹ̀ èèyàn máa ń béèrè ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni ìwọ̀ yìí èèyàn máa ń béèrè lọ́wọ́ ọmọ ya rẹ̀ bó fún ẹlẹ́tọ́ mi nínú ẹ̀tọ́ sárébí wa ká pé mùsùlùmí kan ní olè mùsùlùmí kejì ó ní rọ́dù sàlám ìmọ̀dáhùn sálámà rọ́dù sàlám ìmọ̀dáhùn sálámà yẹn pé tí mùsùlùmí kẹ bá kí wa tó bá kí wa pé asàlámù aláìkùm dandan ni fún wa pé ká dáhùn sálámù yìí ìwọ ni ká dáhùn rẹ̀ lórí pé ẹ̀tọ́ rẹ̀ ní ká dáhùn ọlọ́pàá tó mọ́nà wọn bàálà olóò ìlànà yìí tó ń bèèrè ìyáde tọ́bá ní ẹni kíkẹ́ kan fàáfù bí áfà nà mí ni ha áwùdú ha ètò dájú bẹ́ẹ̀ lọ náà ní kẹfì kí ẹnìyẹn bá tẹ ẹ̀wà tó á kó tẹ ẹ lọ bó ṣe kí yẹn na ẹ̀dá padà fún bẹ́ẹ̀ ọlọ́run aláṣẹ ìyẹn ni àwọn àfáàmọ́ sọ nínú ẹ̀sìn pé sí nínú tó jẹ́ mọ́sà ìta kọ́kọ́ sí tọ́bátọ́ sí káwá dá padà ipò tí ẹ̀sìn ká sí ipò tí tó ga ni ó sì ní ọlá lọ́dọ̀ ọlọ́run bá bákanáà ní ipò tó tóbi ìlànà ìbọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ ní hadithi kan onílá tadkhuluna al-jannata hatta tu'minu ẹ̀rí wà lùjẹ́nà ó wípé wọ̀nyí sun nígbàgbọ́ anábì ní ẹ̀lẹ́wà lùjẹ́nà àfikẹ́ ẹjọ́ nígbàgbọ́ wàlá tó nínú hátà àhábú ìgbàgbọ́ yóò wá ṣe pé títí tẹ́fì máa nífẹ̀ẹ́ ara yìí tẹ́fì máa nífẹ̀ẹ́ bára yìí lò awàlá àbùdókún àlàṣe tó yẹ pé tẹ́ ẹ bá ń ṣe yóò máa ṣe yín fún ní ìfẹ́ bákan náà yóò máa fún ní ìgbàgbọ́ àníbi ní afu sàlámà bẹ́yìn ọkàn ẹ máa fún sàlámà tàbí rárá ni. ìyẹn ni pé àwọn akíra wa kìkì àsàlámù àlékún tọ́ba kí wa mẹ́ẹ̀ àníbi ní bẹ̀rẹ̀ ní fọ́ọ̀mù ẹ̀yà wa tó wa yẹ. kádà fún bẹ́ẹ̀ ìwọ rẹ̀ ni orí ẹ̀mọ́ ń bèèrè ẹ̀mọ́ ìpé mo sálámọ̀ sí yí ẹ̀ dánilò bẹ́ẹ̀bọ́ ti mọ́ ń bèèrè owó rẹ̀ bá ẹ̀tọ́ mi wà jẹ́tọ́ mi ẹ̀tọ́ lélé iná kí ló tí mo sálámọ̀ sí yí tẹ́ dánilò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ níwọ̀ níwọ̀ ni Islam pé ẹ̀tọ́ ni tágbà lọ́wọ́ ọmọ làkejì wa bẹ́ẹ̀ bá tó wa pé asàlámù alaykum adó máa sọ fún fẹ́ táàrọ̀ ogún oníṣẹ́ òní àbí ẹkú ìta gbọ́dọ̀ kọ́kọ́ fi lè wá àlékún mùsàlámù ẹ̀tọ́ mùsùlùmí kan sí mùsùlùmí kejì ni eléyìí nínú tọ́lọ̀ fi pàwà mùsùlùmí léni anábà muhammad sallallahu alaihi wa sallam inú hadith mi tó wà sahih bukhari hadith abdullah bin amr bin aasi radiyallahu anhuma ani ana rajula sa'ala nabiyya sallallahu alaihi wa alihi wa sallam ana rakul kalwa bi arabin jaka fini ayyul islamu khayr islamu wo ló dáadù kọwàlá anábì ní tó ti ìmọ̀ tọ̀hán mùsùlùmí tí bá máa ń fún yẹn lóúnjẹ islamu yẹn dá ẹ̀kọ́ yẹn tó yẹn jẹ́ ni tí ó máa ná tí ó tó máa fún yẹn ní jíjẹ mú bákan náà wà fẹ́kọ̀ọ́ ọ̀sálàm bákan náà jẹ́ jẹ́ kí sí gbogbo ẹni tó bá mọ̀ àti ẹni tó bá mọ̀ tọ́bọ́lá ti tó mùsùlùmí ní mọ̀sálámà sí gbogbo ẹni tó bá mọ̀ àti ẹni tó bá mọ̀ tọ́jẹ́ tó bá tẹ́ sálámà sí wọn ẹni jẹ́ ní gbèsè kí ni ọmọ ìjà sálámà padà sí ẹ ìyẹn náà lànà fi sọ fún wa pé nínú àgbẹ̀ta pọ̀ pé á ń súnmọ́ ó lè yọ̀ ní mọ̀ sálámà sí gbogbo èèyàn ẹni tó bá mọ̀ nìkan ní mọ̀ sálámà sí ẹlẹ́wò lágbègbè dẹ́rù bá gbéra láti bí mọ́ṣáláṣí wa ṣe dé ara tùmí àbí ìbàjọ́ ṣẹlẹ̀ ó lè mọ rí àmì mùsùlùmí lára àwọn èèyàn ṣùgbọ́n pẹ̀lú sálámà tó ẹni tó bá mọ̀ nìkan nígbà tó bá pàdé ẹ̀ náà ah, sálámà lè bàbá lágbájá sálámà lè bàbá lágbájá ẹni tó mọ̀ nìkan nìyẹn ẹlámi ara àmì ìgbẹ̀lẹ̀ ìgbàlẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ tẹ̀lé tó wà ní ẹ̀rí tó jẹ́ áfíríkà lábùjẹ́ mọ́ fọ́nká ẹgbẹ́ bá tó àwọn ẹ̀yẹ wọ́n ti ń jẹ wá gbèsè gbèsè lẹ́sọ̀ náà ni pé alíkùnmù sálámù tó sì máa jẹ́ ẹ̀san fẹ́ni tó sálámù bákanáà yóò máa jẹ́ ẹ̀san fún ẹni tí ó dáhùn sálámù tó yíwọ́ mùsùlùmí rèé sí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá ní àwọn ìwọ̀ ní ẹ̀tọ́ ní ẹ̀tọ́ bá sálámù ẹ̀tọ́ wa àgbẹ̀dọ̀ dáhùn sálámù torí àgbọ̀dọ̀ fi nǹkan ní ìdápadà ju sálámà náà lọ. Ìgbà níbi ìjọba sálámà sí ẹ̀dá padà pẹ̀lú ètò dàbí lọ. Àǹfààní kò láti tó fi ìbò ètò dàbí lọ láti dá sálámà. Adébá ní sálámù aléìkùm káàbá lè gbé ìjábọ̀ aléìkùm sálámù wa rahmatullah. A tó lè jẹ́ kó jùlọ lọ wà bára káàkùhù. Fún àbájẹ́ wa lè débẹ̀ déédéé tó sálámù ẹ̀ká wa náà dá àwọn wa ti tó bá ti pé sálámù ẹ̀tẹ̀ bí alaykum wa rahmatullahi wa barakatuhu bó láti fẹ́ dé kíkí wá dájú lọ àbájú káwa náà káko débi tó dé káwa kò fi bí ọ̀yà yà pẹ̀lú dùnúkú yẹ pé irú tó sọ̀rọ̀ àtẹ̀ ìta wá jẹ́ kó dájú lọ pé a kò fi ọ̀yà yà pẹ̀lú dùnú pàdé ẹ̀ alaykum salamu wa rahmatullahi wa barakatuhu ìyẹn nínú ìwọ̀ mùsùlùmí tá fún torí pé sáńpọ̀ ìtọ́lọ́ nífẹ̀ẹ́ ni kódà ọlọ́run sọ ọjọ́ pé dàlùkìá mọ̀ pé àyíyàmọ̀ mi ọ̀rọ̀ sí àṣàlámù yẹn tó tó bá lọ́jọ́ pé dàlùkìá mọ̀ jẹ́ àṣàlámù àlékún yìí lẹ́yìn sí àmì àṣàlámù àlékún tó dún fájúkù ló há kọ́ọ̀lìdì àṣàlámù àlékún ẹgbẹ́ oríire o ẹgbẹ́ wà lùjẹ́ náà yìí lọ bẹ̀rẹ̀ so ìmọ̀ sálámù sara ojúṣe wa bákan náà a máa gbèrè jù láti máa dáhùn sálámù tó bàbá ti lẹ́tọ̀ yóò lè gbà lọ́rùn o ẹ̀lẹ́ wa sálámà sí bóyá ọ̀rọ̀ tó kọ́ mú lẹ́nu ẹ̀rí ọ̀pọ̀mọ́tọ́ ní àìkárọ̀ ẹ̀kárọ̀ yóò kẹfẹ́ sọ̀rọ̀ bí lọ́nu láì ní dáhùn sálámà yìí ẹ̀rí eléyìí tí ó yẹ kí àtàmójútó ni wọ́n ní ìjẹ́ àyè kan wà sí ẹ̀lẹ́mọ́ dáhùn sálámà torí pé a máa rí ti dáhùn à ìdáhùn sálámà mọ́ rẹ̀ mọ́ láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní kọ́wọ́ pé kò lè fún ẹlẹ́kọ̀ọ́ nílò ó ní ẹgbẹ́ ọgbọ́rọ̀ dáhùn ọkọ̀ pé ọjọ́ púpọ̀ ní àti pé kò ṣe é lò láwùjọ bí tẹ́ sí òbá fi rinlẹ̀ torí pé àwọn mẹ́tẹ́rà láti dá ọ̀sán láwọn láti máa fa àwọn èèyàn pẹ́sì ni kò lè pété ní ah, aláṣìṣe gbogbo àwọn èèyàn láwùjọ ó máa dá ọ̀sán láwọn ọ̀sán wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yóò nípò tí súnmọ́ wa yóò nípò tí àwọn ẹgbẹ́ olùdájọ́ nǹkan yẹn yóò jẹ́ ẹ̀kọ́ fáwọn yẹn láti fi fún àwọn ni kéde pé nígbà tí ìbá ní jẹ́kọ̀ọ́ láàmú ìlú ilé ìlú ọ̀gá mọ̀ ní ìpẹ̀lẹ̀ náà ni pé kádàrún sálámà mùsùlùmí ẹgbẹ́ wa torí pé ìwọ̀ ni. ní ẹ̀yà dábòlì mọ̀rí oní tó bá rẹ̀ pẹ̀lọ ọ̀bẹ̀ ó ẹ̀yà dákùnlùmọ̀rí ìmọ̀ lọ bẹ́ aláàrẹ̀ wò nínú ẹ̀tọ́ mùsùlùmí ni tó jẹ́ pé a gbọ́dọ̀ fún ìyẹn náà lórí anẹ́bàmùsọ̀sọ́lá èso nínú hadisi kan tí alìbìnà àbìtọ́lì tó gbà wá gẹ́bùsọ̀ wá lọ sọ́rọ̀ tìrìmìsì tí Ànábì ni máa mi Muslim, kò ní sí Mùsùlùmí kan, Yahudu Mùsùlùmán, tí ó lọ bẹ ọmọ ẹ̀yà rẹ̀ Mùsùlùmí wò tó rẹ̀ gájúwà tàbóyá rọ̀ ló fi lọ́n. Àbátìkò kan illa sọ́lá alẹ́ ìsàbẹ̀rún alifa malakin, hátà yìí Mùsùlùmí tó bá lọ́wọ́ ààrẹ yẹn bẹ́ẹ̀ mọ̀lẹ́kà bíi wọ́n ni wà ní ádáwò aṣíyà tó ẹgbọ́ ọ̀rọ̀ lẹ́lómi lọ ilà tọ́lá alẹ́ ìsàbẹ̀húnà alifa malakin hatta yóò tẹ̀lé amẹ́lẹ́kà yìí náà ti sàwọn náà máa tọrọ tẹ́lú títí tí ilé nìkan ìmọ̀ bí aláàrẹ̀ pàápàá jùlọ wá jẹ́ mùsùlùmí inú ẹ̀tọ́ rẹ̀ láì fáàmù fún ni ẹmọ ìsọ tó wá ní ẹmọ ìbéèrè fẹ́sọ̀ tó bá rẹ̀ èèyàn tó lọ máa ń ká rẹ̀ ya tó bá pàdé ọ̀rẹ́ àá bàbá alágbájá ìyá alágbájá èdè lórí ẹ̀mí ẹ̀mí gíní ẹ wá kí mi ẹlẹ́mí ni ẹ̀sẹ̀ dandan ni ẹ̀sẹ̀ tààbù ẹ lọ́rùn tẹ́ni bá pàdé ọ̀rẹ́ bá jẹ́ alásùnmọ́ rẹ̀ ó dà àwọn àbá àjẹpẹ́yà pé ní ìyá ajá tó lè mọ̀ kìí ti bíbẹ̀ wò lẹ́ẹ̀kan ṣé bẹ́ẹ̀ tó pé ìyá arábìlì mọ̀ rí ìdùn ká lọ bẹ aláàárẹ̀ wò àlèlọ yẹn tẹ̀lé bọ́ ìyá àdàbí pé tó bá lọ lálọ fún lọ ẹni ẹ̀bí mo ti lọ wọ̀n wọ̀n gbà kan ní ara rẹ̀ tí ìyá rẹ̀ tó bá tó ní àyè ń jọ̀bọ̀ tó lé lọ lábọ́ bá wọn yẹn ọládùá tí wọ́n ṣe ìgbàmí àbẹ́gbẹ́gbò ní ìpọ̀ǹgẹ̀ oyìnbọ́wọ́lé àbẹ́gbẹ̀lbáàs ọba náà hp an ta ṣáfi láṣìfá ìlà ṣìfá mù ṣìfá aláyò gáde ìsàkọmọ̀ adúgbò ìpàdé ìsàdọ́ pé ọlọ́ọba ọba tí mọ́ wú nìsàn tí mọ́ má burúkò bá wo ẹni yìí láṣìfá ńlá ṣìfá kò sí wọ́n tẹ́bìkà àbí tó bá látọ̀dọ̀ rẹ̀ ṣìfá ńlá yóò gádìrí lápọ̀mọ̀ ìwòsàn bá fẹ́fẹ́ ní ọlọ́run ìwòsàn tí yóò máa rẹ̀ lọ pátápátá ní tí ò ní padà mọ́ nínú súnmọ́ àdúrà lọ́sọ́lá nìyẹn nígbà tí ó bá lọ bẹ aláàrẹ̀ ní gbọ́ síbẹ̀ ìgbàmí àpò láti mọ́ àwọn nǹkan mí ní èdè ìwà náà fẹ́ pẹ̀lẹ́ sílẹ̀ pẹ̀lá bá kàtọ̀ wúrú insha Allah yẹn pé ọlọ́run tó bá fi ṣe ìpa ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún ìwà aláàrẹ̀ owó ẹ̀rẹ́ tó ti pa ẹ̀ṣẹ̀ rẹ ọ̀tọ̀ rẹ̀ nínà sí amẹ́tọ̀tún lè gbogbo owó nígbà nínú kí ó lè pé ìdùnnú òdì ẹ̀wà bá bá ọmọ ìyá àwọn wá bẹ̀rù lápẹ́ ara dáadáa mìíràn tún ọ̀pọ̀lọpọ̀ lé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí ó rẹ̀ ń torí ti ẹrù kó sáà ti lọ iṣẹ́ tiẹ̀ lọ òun náà ni fẹ́lẹ́ yìí tí wọ́n fẹ́ kákìyèsí ni torí pé ìwọ mùsùlùmí kan lórí wa òun náà ni ṣòwòdọ́wọ́ wa lápójú báwọn ọ̀rọ̀ yìí torí pé kìí ṣe pẹ́ẹ́nì pẹ̀lú lábọ̀ alọ́run ẹ̀sìn bá ń ṣe náà ló lábọ̀ alọ́run kágbìyànjú láti mọ̀ pé ìwọ̀ fún ẹni tí tí ó bá rẹ̀ nígbà mí àríwá ọ̀rọ̀ sọ́lá gẹ́gbó wà nínú sọ̀yí muslim a alánilọ́ ọ̀sọ́lá ó ń fílì pé ní ìjọ kan jìbìlì wá wípé ah, nǹkan tí àkọ́lá náà mà náà yìí bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù jìbìlì wá wípé bismillahi àrùdíkà min ní kó nira bá ní ní gbogbo ojú àbí gbogbo àwọn hápìdí oníkẹta ẹmọ kó nira balẹ̀ irú eléyìí náà síbi ìdífà nípa ọ̀rọ̀ sẹ́lẹ̀m aláwà náà àlèṣe gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ mọ̀ èyí kò jẹ́ pé a mọ̀ wọ mùsùlùmí kan tí ó wà lọ́rùn wa eléyìí tó ṣe pàtàkì ni bákan náà ẹlẹ́ẹ̀kẹta olùdìbá ọjà náà bá tó mùsùlùmí inú wọ mùsùlùmí ni pé tó bá fún kátẹ̀lé jà náà sáré ó bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti kírun sí lára tó fi débi tí wọ́n ó ti sí nínú wọn mùsùlùmí kan sí mùsùlùmí ni Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní àníbà sallam yẹ́rọ sí wà ní sọ́lá Bukhari àti Muslim ọlọ́nàbí ni mọ̀ iṣẹ́ ìgbà jànẹ́sà ẹ tó bá wítínẹ́sì ibi tó ti kírun sókò hátà ìsọ́lá tí sẹ́bí kírun sí fálà òkè rọ́ọ̀ ládá tí ó ní bí ó kìí kìí sílẹ̀ ní yóò sì ga tó kí làwọn mẹ́rin kérò kérò ọmọ iṣẹ́ ìdá hapa goodfan ẹni tó bá wá ní òkè wọn tẹ́ sí tí ó padà tó bọ́ tẹ́ sí kánúlá kérò tọ́ọ̀lù ó ní kérò tù méjì ní òní àtàrí wá lè rí eré òṣìṣẹ́ náà kí bẹ́ẹ̀ ni yẹn ti ti gbé lẹ̀ ìyẹn lápapá ẹni ẹsẹ́ tó kú ìyẹn tẹ́tò kú ìyí tẹ́tò sọ wọn ní débẹ̀ ìtẹ̀lẹ́jà mẹ́fà pé yẹn kókó láì débẹ̀ nínú tí ó jẹ́wọ́ ọmọ ìyá wa mùsùlùmí yẹn èdè pé wọ́n dẹ́fẹ́ máa máa sọ ìbálẹ̀ ti bìdáwò ìyẹn gọ́mẹ̀tì sọ so eléyìí nínú tí ó jẹ́wọ́ mùsùlùmí tí ó yẹ kí akọ̀fún ni bàbá wa lọ́bẹ̀ àtọ̀rọ̀ kí ọlọ́pọ̀ fẹ́fẹ́ ilẹ̀ gbẹ́ngbẹ́ inú tí ẹ̀sì kí ó gbé wá tó yẹ pé ó jẹ́ pé yíwa pé ìwọ mùsùlùmí tí ó yẹ kí a fún ni ẹ̀yẹ̀rú sí ọlọ́run ẹgbẹ̀dẹ̀ fún wa ó sì jẹ́ tó jẹ́ pàtàkì ká wa ìjábàtò ìdómọ̀jẹ́lẹ̀ kẹrin ni ìjábá tó dáàwà tó bá pè wá tí mùsùlùmí bá pè wá sí òde àbí àpèjẹ ní tí ó tako ẹ̀sìn agbọ́dọ̀ ṣàlàyé ẹ̀rẹ́wò ní tí ó tako ẹ̀sìn nínú wọ rẹ̀ ní pé kájẹ́pẹ̀ rẹ̀ tí ó ẹ̀sìn nínú wọ rẹ̀ kí kájẹ́pẹ̀ nítorí pé ìjẹ́pẹ̀ rẹ̀ yìí ìjábọ̀ tó dá awọ́ tí wà sí ìlàpò lè fòsùn ilẹ̀ alẹ́ àtàlẹ́ àkọ́kọ́ àwọn tá a jẹ́pẹ̀ yẹn bá lọ́dún ọmọ ìyá wa nú àárí dáadáa ìyá àna àbọ̀ ápùlẹ̀ láì mà àlà torí pé kìí ṣe di lásán àfihàn yẹn nínú ni wọ́n ti bákanáà ẹlẹ́ẹ̀kejì òní ìdíkálì kúrò rẹ̀ alákọ́lùbí sọ ibi dáwà ẹni tó pè wáyẹ àfihàn òun náà ní nínú inú rẹ̀ ó dò sí wa ẹlẹ́ẹ̀kẹta tẹ́kẹ́ríà tó sí láti wà lẹ́ṣẹ̀rẹ̀ tó wàlùmọ̀wá dáàbì bẹ́ẹ̀ náà mùsùlùmí yóò máa jẹ́ kí ìbáṣepọ̀ àwa mùsùlùmí ó máa dẹ́mọ́rin yóò máa anábì ní masalul mu'minin fi tawaddihim wa tarahumihim wa tarahumihim wa ta'atufihim anábì ní àpèjúwe àwọn mùmìnì níbi ìfẹ́ tó máa ń ní síra wọn níbi àánú tó máa fi ń bára wọn lò nítorí ìjásàdì ó dà gẹ́gẹ́ bí ara kan náà ní nígbà tó bọ́ọ̀dì kan gbogbo wọn jẹ́ pé ìbá ṣáka nínú ọdún wọn tí nǹkan bá ń ṣe ẹ̀yà ara kan bóyá ọwọ́ ni bóyá ni bóyá ni tàdá àìláwùsá èrò ìjásàdì rẹ̀ fáhárí wà pẹ̀lúmọ̀ gbogbo ara náà ni ó máa bá kẹ́dùn gbogbo ara náà ni ó máa gbóná bẹ́ẹ̀ mùsùlùmí ṣe rí tí dada bá báyẹ̀ tàbájọ kẹ́gbẹ̀ sí yóò ni ẹ̀tọ́ ní ẹ̀kọ́ ẹni ìjẹ́gbẹ̀ mùsùlùmí ẹ̀sìn fẹ́ anábẹ́ àtọ́lá ó ti sọ fún wa nínú àdéhìí pẹ́pẹ́ ẹ̀sìn yẹra fún. wàdíbù dáríyà bákan náà tó bá pè yí ẹ̀dá lóhùn wàdóńdó lè mọ̀ rí lọ bákan náà tó bá rẹ̀ ẹ̀mọ̀ lọ sàbẹ̀wò ẹ̀ ṣùgbọ́n bí bá ti jẹ́ pé jẹ̀mọ́ ọgbọ̀dọ̀ jẹ́ pé ìtàtọ́tọ́ lè yàn sí èèyàn ní máa ṣe ìtàtẹ́sìn ọ̀fẹ́ sí kó wá kó wá ká lọ àánà ìlọrin ìbàjẹ́ lọ́wọ́ ni. a lọ rìn ìbàjẹ́ ni wọ́n ní bákẹ́lẹ̀ ìjẹ́pẹ̀ rẹ̀ ní gbogbo ọ̀dá ògbòdò kí gbogbo tábó ojúṣe tuntun dì yẹn lọ ọwà lájọ́ kàkà bí wọ̀ kán wà lọ́rùn ẹ tó jẹ́ pé wọ́n pàtàkì ní ọwá nílẹ̀ ọlọ́jẹ́pẹ̀ ọ ni wọ̀ tó wà lọ́rùn rẹ pẹ́yàtọ̀ gákan ní bẹ́ẹ̀ àkámẹ́sì láti lọ gbà lọ rí sílẹ̀ tó ìyẹn lágbàjú tó ti lọ jẹ́pẹ̀ lọ iná fi ní nǹkan ní ìtọ́jú nǹkan yẹn ló gbọdọ̀ bí wa lọ láti fún yẹn bákan náà ibi tẹ́kọ̀ọ́ wá sí lé dá ṣùgbọ́n wọ́n ti gbé kalẹ̀ ní òní dá ní yẹn ní ẹ̀jẹ̀ pé lápẹjú yẹn sì gbogbo ẹ̀ tápàdé bẹ ọdún sílẹ̀ mọ́ mu ẹ̀rọ ni abẹ́jẹ́ pé ọmọ yàwá ni ibi ọtí tí wò wá lé níbi kan ní ẹ̀jọ̀ kó bọ́ takété gbogbo omi náà ọtí ní ẹni ìrìnàlẹ́mọ́ jẹ pé agbègbè ara yẹn yóò ṣe ara lẹ̀ àbí àlẹ́sẹ̀ lábúrẹ́ ní rìjáàlì wà nífà àbí ọkùnrin àtọ́dún ní ọ̀tẹ̀ mọ́ àbáyá kó yà ń bẹ̀kọ̀ sí títọ́ tẹ́ lé níbi yẹ sí ẹni tí ẹ̀kẹ́ bá ti kò kódà kó jẹ́ pé pẹ̀lẹ̀ nkẹyìn tó dáa jẹ́ là ní jẹ́ pẹ̀lú yẹn ya mùsùlùmí láti kọ́dá kí yẹn rí pé gbàngán bá rí àwẹ̀ ọ̀rẹ́ yẹn ìyẹn lè mọ́ gbàwẹ̀ yá ọjọ́ títí mọ́ gbàwẹ̀ ní ṣùgbọ́n ọjọ́ ọmọ ìyá mi yìí ti kí ní bá mi dùnnú àwọn tí ẹ̀mọ́ tó wá gbàwẹ̀ náà àdébọ̀rọ̀ kan bá ní kò lè ní jẹun ní ṣùgbọ́n yóò ṣàdúrà fún inú àwọn ojúṣe ni bákan náà ojúṣe bọ́mọ ìyá wa méjì pè wá méjèèjì wá kọ lura wọn ẹ̀sìn kọ́ wa pé èyí tó kọ́kọ́ déwájú wa yẹn là á kọ́kọ́

bẹ́ẹ̀ni ti gbé lẹ̀ òun lè lè tó yẹ káwa náà mọ́ sọ ìwọ ni tí èèyàn bá tẹ̀ wá nílé jẹ́ pé yẹ èyí ó sọ lọ́nà tó dágbá ẹ̀wọ́n bínú ìjọba ìlú dí mi lọ́wọ́ torí pé ó lè béèrè ẹ̀tọ́ rẹ̀ nígbà tó bá pàdé yẹn bá kí ló dé bá rí yín kàmó bínú o ẹlẹ́wọ̀n ni tí wọ́n fẹ́ bà bínú ìbá fi bínú owó ẹ̀kùn ní kúkú ó lè yẹ bínú torí pé ráìtì ẹ̀ ní béèrè pé ráìtì lẹ̀ sí pé abẹ́rẹ́gbẹ́gbẹ́ ni ẹgbẹ́ yẹ̀ tí ò dá lókù àbí tó dá ní ṣùgbọ́n ọ̀nà ìfẹ́fẹ́ tàbí tí ò dá ní ìfẹ́ ìyẹn nìyẹn lé ilé iná ìṣe láìpẹ́ torí kó wọlé ẹ̀fẹ́ fi ṣe lọ́ọ̀ni wọ́n ká ìgbọ́nà tó tọ́ ni tó ìṣe lọ́nà tó dá ó lè béèrè nígbà tó bá pàdé èèyàn bákan náà tó bá jẹ́ pé obìnrin ni o tí obìnrin ìwọ̀ tó wà lọ́wọ́ obìnrin pé àjẹ ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé kọ́lá pé obìnrin ẹgbẹ́ wọn pàdé rẹ̀ pé ah, ìyá alágbẹ́já rí yìí bẹ́ẹ̀ ni bàbá alágbẹ́já ló ní ìmọ́jáde tó wájẹ́ tó bẹ́ẹ̀ yóò gbà pé àti ọkọ́ jàfẹ́ tó ń lọ ọ̀rẹ́lómi yóò kọmọ ọmọkọ yẹn gúnlẹ̀ nígbà irú èèyàn wá nìyẹn àtikọ́bìnrin gẹ́gẹ́ lọ́dún kọ́mọ́jáde ohun tó jáde tó láti tòfin tó tó dé obìnrin nìyẹn kódà tí nǹkan mímọ́ ti lọ fún pẹ̀lú pé ọkùnrin ẹ̀ ló ní ìfẹ́ kọ jáde lé oníkàtí ẹ̀ káà ọmọ ìyá wa mùsùlùmí ó yẹ ká gbéra láti àmọ̀súnmọ́ra wa ìgbà tí ìrìnàwó ẹ̀ṣẹ̀ kékeré kan wà àlóhùn mo láàárẹ̀ ìdíkẹ́ ló fẹ́ lé fẹ́nu lé ní mo kẹ́ ọmọ wà lé lè mo fẹ́ kọ́ tó tù wọn. torí pé ìwọ ni wọ ará àtàyẹn àbí ìwọ ìwọ ọkọ jẹ́rọ ìwọ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àti ìwọ ọkọ rẹ̀ tó jọ tó ń jọ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí èwo ló dúra wọn lọ so ìsìláàmù máa ń wọn nǹkan wò tó bá ti di pé kàn pàdé bá yóò máa gbé gbé gara wọn méjì ló ti pàdé mẹ́ ìwọ ọkọ ó ju ti sọ̀rẹ́ rẹ̀ àbí ẹnìkan tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ níta lọ so àwọn obìnrin òṣèlú náà kàtòmẹ́lẹ́ náà sí nínú ẹ̀kọ́ tí wọ́n tún fi kún ẹ̀kọ́ wọn lọ́wọ́ kálukú àwọn ẹ̀kọ́ yìí àmójútó kọlọ́ba sùpánù wa tààlà kó sàánù wa الحمد لله رب العالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أيها الله إذا كان هو في أمر بشوى من wa nínú ẹ̀sìn wa àwọn ẹ̀tọ́ kan ní irú àlọ́run wa bá fún àwọn ẹlẹ́tọ̀ọ́ tí tó tóbi jùlọ wọn náà ní ẹ̀tọ́ ọlọ́run ti ṣe kájọ́ fún bákan náà nínú àwọn ẹ̀tọ́ òun náà ní ẹ̀tọ́ bá fún ara wa ọgbà jùlọ nínú àìsíláàmù yìí ọmọ ìyá wa mùsùlùmí ẹ̀tọ́ bá fún ìyẹnẹ́ là ń kàtàrà alé sí ánàbí nínú ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí pé bá dá sálámà sí wa ẹ̀dẹ̀ ní kí adà bákan náà tí ó bá rẹ̀ ẹ̀dẹ̀ ní ká lè kí nígbà tọ́lọ̀ ń bá ti máa yẹ rẹ̀ wá kódà báyìí ò bá ní èsì jíjẹ̀ gan ó yẹ káàkiri máa fọ́lọ̀ pé bẹ́ẹ̀ sí ìbínú ìsáyè ni o bí i àpé èèyàn mọ̀ pé ẹ̀tọ́ kan wà lọ́rùn ti ti ṣe yí má apọlọjá ìsìnkẹ́ nìyí bá a ti ti pé lára yín ó yẹ káàkiri máa fi kó bẹ́ẹ̀ sí ìbínú ayé ní òtí lé kíní ní òtí yọ o bákan náà ẹ̀tọ́ mùsùlùmí tó bá kú èèyàn gbọ́dọ̀ ẹ̀yẹ́jà náà sáré inú ẹ̀tọ́ ni olùbéèrè máa ń dọ́tọ́ ṣùgbọ́n èèyàn ti jẹ́ lẹ́tọ̀ fún ibi tá ti fi nígbà tó lọ́nà bá máa yẹ̀ rẹ̀ wá bákan ní ẹ̀tọ́ rẹ̀ òun náà ni pé nígbà tó bá ní ṣíṣí lọ́nà àláàlì agbọ́dọ̀ tẹ̀lé agbọ́dọ̀ tẹ̀lé bí agbọ́dọ̀ jẹ́ pé rẹ̀ láti fi dún ní inú nígbà tó yẹ pé nǹkan tó bá fẹ́ ṣe tó dání ẹ pé ní àdádálẹ̀ ló fẹ́ ṣe àgbẹ̀tẹ́sìn ò lọ́wọ́ tó ló fẹ́ ṣe àní tẹ̀lé sí i àgbẹ̀tẹ́ pé ẹ̀sìn lọ́wọ́ sí ṣùgbọ́n ọ̀nà tí ò ta ló fẹ́ gbà ṣe pé dípò ká tó gba aládá ńbẹ ẹ̀sẹ̀ lè yóò tó gbà kúrò ńbẹ ó ti gbélé lọ́nà ẹ̀sẹ̀ tí gbogbo abá tó wá rọ̀ lọ àtúnà lọ lórí ìbàjẹ́ mi nígbà tí mi ò lọ bí wò lọ báwọn sọ pé nítorí ìtọ́ fẹ́ ṣe ìlú nítorí wọ́n lè ṣe ìtọ́ tí bá ìtọ́ já wa tó bá dìgbà rẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. torí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní pé ta àwà ní alàlùbẹ́rù wà sáfọ̀ wa nígbà tí ẹ bá ń ṣe dáadáa ní ìrìnà yín lọ́wọ́ wà láta àwà ní alàlùbẹ́rù wà lọ́dún wa. nígbà tó bá jẹ́ pé ní àìdá nìyẹn fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ló fẹ́ ṣe ìgbọ̀dọ̀ rẹ lọ́wọ́ ara ìmọ̀ràn yẹn lọ́nà ni pé ẹni tó gbé nǹkan tó tí ò dálẹ̀ kò yẹ ká bá lọ́wọ́ káàkiri fún iye pé iye tí ó jẹ́ awárí orí pé ìjọba ìní ìgbé àwọn olórin kẹta ń dàdúgbò orú ó lọ gbé wà àbọ̀ tó wá jójó ohun gbogbo àmì jẹ́ pé kódà kó jẹ́ pé ó ń béèrè fẹ́ sọ̀rọ̀ bá ẹ̀bọ́ òun ni a ní bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tó lá ẹ̀bọ́ ìbọ̀ alọ́run òun náà ló ní ká mọ́wàá bí tọba ti ń ṣe irú ìjọba bákan náà alẹ́bàá Muhammad sallallahu tó tó wá sọ nínú ẹ̀tọ́ mùsùlùmí ó náà ni tẹ̀símítù láàpì nígbà tó mọ̀ ẹ̀yà wa bá sí tó bá ṣe alhamdulillah agbọ́dọ̀ dá lóhùn pé alhamdulillah tẹ̀símítù láàpì ni ẹni tó bá sí kádà lóhùn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú òun náà ni pé òun náà gbọ́dọ̀ sọ pé alhamdulillah tó bá gọbọ́n àbálẹ̀ yorùbá mẹ́lẹ́ pé tó bá tó bá ti báríkà kò jẹ́ wá ní alhamdulillahi torí pé báríkà kọ́ ní mẹ́ríkà lọ àwọn bàbá wa náà ń gbàrán mọ̀ pé àìtó tí ó yẹ ká kó wù ìgbà ní báríkà wà ní bẹ̀lẹ́ ẹgbìyànjú ṣùgbọ́n tó yẹ ká yí padà sí ní alhamdulillah torí bá ní àwọn àníyàn hamakawa kọ́lọ̀ kó bá kẹ́ ẹwẹ́wà islam jẹ́mọ́ tó yẹ tó sí àtọ́rí ní ti ti ti kélékíkí láti àtọ́sàdúrà fún ó dúpẹ́ fọ́lọ́ tó jẹ́ kó sí ní rọrùn àwọn wà sọ pé yẹ̀hámkọ̀lọ́ kọ́lọ̀ kó bá kẹ́ onótó àdá padà pé yàbí fún mọ̀ kọ́lọ̀ kó bá sàlẹ̀ fún mọ̀nà fún ẹ̀rí eléyìí nínú tẹ́sìn wa gbé wa ni tó ti yẹ kí a mọ̀ ká mọ̀ dáadáa tí ẹ bá ti sí alùpàtà alhamdulillah ẹ̀tọ́ alẹ́gbẹ̀ẹ́ wa lórí yarhamukumullah kọlọ́nkúbá kẹ́yí àánú wa sọ pé yahdikumullah kọlọ́nkúbá sàlẹ̀ fún ìmọ̀nàfẹ́yìn wà yóò sílẹ̀ kò bá àlàkùnkúbá fíyílẹ̀ nìbalẹ̀ ìmọ̀ ẹwà sílámù rẹ̀ tẹ́gbogbo àmọ̀ Bẹ́ẹ̀ bá tó tó fi àlàmbèlè láàlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tọ́ bá dáhùn, ó lè béèrè mẹ́tọ́ ẹ̀ tí ló dé ẹnu dùn yí ni, mo sí ẹ̀ṣẹ́ kí ni, ẹ̀ kí ni, ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ìlọ̀pọ̀lọpọ̀ ọmọ àmọ́lẹ́tọ̀ eléyìí inú àǹkàtẹ́ lọ́wọ́ àti ìkìdá olóòtí ìdá ọ̀sán tó wá kún sí mi a tún sọ fún bẹ́ẹ̀ bá mi sọ fún ní lákọ̀ọ́kọ́ a sọ fún bẹ́ẹ̀ a tó kìí ẹ̀lọ̀ sí sí mi mọ́ ń tẹ̀lé àwọn a tún ní alhamdulillah lẹ́yìn yẹn náà a tún ní yẹ̀ ẹ̀mùtọ̀lọ́ ẹ̀mùtọ̀lọ́ tó bá délé ẹ̀kẹ́ ẹ̀ta náà àbùsù bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti ń ju mẹ́ta lọ àgbà yẹn ni àwa ní ẹ̀rí ó wà ní hadith kẹtí àbúrò rẹ̀ rágbà wá ti ṣékún lẹ́sùn al-Albani tó ní hadith tí ó ẹn tó jòkó ti tẹ́ni ẹbá ní alhamdulillah kẹni ẹyà sọ fún ó kí pé yẹ kámukúmù lọ fàyìn sáàdà aláàfàláfín sàwọ́ àmẹ́sìkòun alẹ́bí tó wá ní wọ́n ti mẹ́ta lọ ajẹ́gbá àtàmẹ́ni omi ìyí ti kú ní nọmawa wàlátẹ̀ schmidt bada sáàlì wàlátẹ̀ schmidt bada ìwọ́n lọ sí àfojúdí lákọ̀ọ́kọ́ náà tó bá tó sílé ẹ̀kejì ọdún kì ìwọ́n ti ti kiri ẹ̀ bá tẹ̀lé ra ti fi ń pé mẹ́ta tó wá ti kí lẹ́ẹ̀kẹta tó tẹ̀ lẹ́ẹ̀kẹrin tó jáwá ìgbà ẹni ọ̀ní kí mọ́ ẹ̀rí eléyìí nínú tí ó lákọ̀ọ́lẹ̀ ó wà nù àkọọ́lẹ̀ mi pé sáàmìtà àkáàkà tàlàtà yẹ́bùkà wà ní tó bá fi ń lé fún lójú ẹ̀ẹ̀mẹ́ẹ̀ta lọ ìyẹn ti bí ó ti di kàtà sí ẹ̀yọ́ bá ń pè ní ọ̀fìnkì ọ̀fìnkì mẹ́ni ẹni ẹ ẹgbẹ́ ẹ̀ ti di ààrẹ fáwọn ìwọ mùsùlùmí rè lórí mùsùlùmí fẹ́ kí wa ẹgbẹ́ yóò jẹ́ kí wa lápẹjú ẹgbẹ̀dáhùn sálámà àníbi tó fún wa pé àwọn ìkẹ́kẹ́kẹ́ yẹ̀wù bí wọ́n máa ń jogún lára àwọn

wọ́n pé ń tàbí ibi tá ti wáyá ti ní ìtìmọ́ra wa kò á kúkú ní pẹ́lú fọ́láwọ̀n jùlọ rẹ̀ everybody yóò kẹ́kọ́ fọ́tí mùsùlùmí mú kí ó mọ́ ẹdún kẹfẹ́ ní ah, ẹ̀yẹ́ tún ní kẹkẹtẹ́ fi ń kíra wọn yàtọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n pamọ́ ni ẹ̀wọ̀n bá lórí ìtọ́ láti rí báwo àbí wọ́n dáa tẹ́kún mọ́ ní fún ogun agbọ́dọ̀ eh, ọmọ ìyá asàlámà eh, lẹ́kùn orí ìsàlámà lẹ́kùn agbọ́dọ̀ ẹni kẹta kí ẹ̀rọ eh, mẹ́yàmọ̀ ti mọ̀ pẹ̀lú àbí àwọn tẹ́ ìwọ bàtà anígún mọ́ ní fún agbọ́dọ̀ ọmọ ìyá mọ́tẹ̀lẹ́ asàlámà lẹ́kùn alẹ́bí ni wọ́n ń dùn wọn gẹ pẹ̀lú àwọn òdìbá fún wọn yẹn kásáláwọ̀ sí wọn ìkejì bá lẹ́bí ti túmọ̀ rí bẹ̀rẹ̀ ṣe àmì lẹ́gbàtà wa ń kírun àwọn òmò pé tí wọ́n ń jọ wọn lójú ó jẹ́ àyẹ̀lẹ́ jù ara rẹ̀ náà ni pé kásọ̀sọ̀ láti bá lẹ́bàá ọ̀rọ̀ sọ́lá ìyẹn ni ìkan nínú àwọn kèfèrí tó lóun fẹ́ sọ àwọn èèyàn tó tóbi jù lágbàáyé tó ní 100 àwọn èèyàn tó tóbi ìgbà tó kọ́kọ́ mú ànẹ́bì ló mú nígbà tó wá náré tí tó ṣẹlẹ̀ ó ní inú tó ń wò ní pé ẹni kẹ́kọ̀ọ́ sí tó tíwá pẹ̀ àkọlẹ́yìn ẹ̀sà àwì ìjọ̀dọ̀ kò sí wẹ́ nílẹ̀ lágbàáyé ajú tọ́pàá rẹ̀ sáwọ́ àwì nǹkan tó sí wẹ́ nílẹ̀ lágbàáyé gbogbo ń fi ìṣẹ́ fún àdúgbò tí mùsùlùmí bá tún bẹ̀ lórí wọ́n dápò ànẹ́bí ó wí jákè lórí yẹyẹ yóò ta wùrù ẹ̀yẹ́ tàbí sàmọ́ sí fún ànẹ́bí wa Muhammad ní tó bá jẹ́ rẹ̀ ẹ̀sìn wa ẹ jẹ́ kí amòrìlò wọn láàrin tí wọn ló fi tò mo sọ lẹ́ẹ̀kẹ́ pé nínú rìwáyà rí ànẹ́bí ka mẹ́fà ẹlẹ́ẹ̀kẹfà tó wà ń bi àkọọ́lẹ̀ mi ni pé wọ́n ìbàtà ń sọ haka tó bá ní kọ́ ṣe wá sí fóun ẹgbà mi níyànjú ẹgbà mi nímọ̀ràn ẹ̀tọ́ mi sọ́nà fàǹsọ́ àhùn ìwọ mùsùlùmí ní kọgbà mẹ́rin ìwọ rẹ̀ tó jẹ́ ní àtìlọ́nà àbára ìdúkùn tẹ́bá yìí ẹgbà mí mọ́nà pápájọ kí ẹ̀rẹ́ tó jẹ́ àfá ẹ̀tọ́ mi sọ́nà kí ẹ kí ń ṣe inú wọ mùsùlùmí ọmọ ẹ̀yà wa òun náà ní kí a ti wá àti fún ó wà ní àdíṣì kan àdíṣì tẹ̀mí ìrù dárí rọ̀dí àlọ́ ànìbú ó ní àníbàbà sọ́lámù kó lẹ́ni bá ń ṣe ìyẹ̀sí nàfíà ni a ṣe ìyẹ̀sí àlèlá fọ́nà ọba àti ìyẹ̀sí àfọ́nà nípa káwọn tẹ̀lá ṣẹ̀rẹ̀ àní tẹ́gbọ́sí a ṣe ìyẹ̀sí àfọ́nà ọ̀rọ̀ sọ́lá nípa wípé ní kíni a máa tẹ̀lé lánàá rẹ̀ àní yapa rẹ̀ bákan wà ní àìmọ̀tìlẹ̀ mùsùlùmí àtàwọn aláṣẹ àwọn mùsùlùmí a ti nà sí àmọ́tìlẹ̀ gbogbo mùsùlùmí yókù náà sí àbáyàn pẹ̀lú nù kan tó bá wá bèèrè ká àtọ́mi sọ́nà àtẹ̀lẹ̀ sí àfún lọ́nà tí lọ́nà tó tọ́ ìwọ̀ mùsùlùmí ni tó bá bèèrè ká ẹ̀tọ́mi sọ́nà lọ sàgídí kó dáńgbà ní tí ò bá bèèrè tí ó pé èèyàn lé lẹ́tọ̀ọ́ nígbà mi tó mọ̀ mọ̀ kí wọ́n wá mẹ́tọ́ yẹn ó tọ́ sọ́nà ó fi yàn sí àfún tó bá níbi tí ó da ó sákèsí ìkẹ́ yóò da tó pé inú láìsí lọ ní tí mo jẹ́ ní kí n tó ẹ sọ́nà ọ̀tá ìtọ́ra sọ́nà ló ń ṣe

onílẹ̀ ká ṣe mẹ̀sí àfún agbègbè kíyèsí àtọ̀sọ́nà àwọn wọ̀nyí ẹ̀jẹ̀ káfà kíyèsí rẹ̀ tàbẹ́ jẹ́ mùsùlùmí gidi tàbẹ́ tó àwùjọ nínú tó lè tó àwùjọ lẹ́yìn tánì bàbá sọ́lá tí ó là kalẹ̀ fún wa nínú àwọn àdéhìí yìí àwọn tábà ti ń ṣerú nǹkan báyìí láwọn ìdá mójútó kìí tọ́jú ká tó wọ̀ mọ́ mójútó ìdá tí mọ̀ mójútó àbábá tí mọ̀ mójútó àbá mójú pápá kan àti mójú pápá kan láti mọ̀ pé àwọn bèbè kan wà lọ́rùn wa ta àjẹ tá àti ìsìn ọ̀dọ̀ wọn kálukú wa àwọn nǹkan mí nínú ta kálẹ̀ ìwé kò náyẹ̀ lówó rárá àbí bí kádà ń sálámù òun àwọn ibi ìṣe tó wá ní ìka tó jẹ́ fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ni kò lẹ́yìn ló nínú kẹ́kẹ́ ni máa ń sọ àwùjọ tó lágbára oníkàmọ̀ dáhùn sálámà. Aṣù sálámà bẹ́yìn ẹ̀kùn, ọmọ ẹ̀kọ́ sálámà kan láàrin ara yín. Bákan náà ẹni tí ọlọ́ba ní ó wà nípò àìlera, ká máa lọ kí, ká sì mọ ẹ̀kọ́ ìlọ́kí aláàárẹ̀. Àníbíkọ alẹ́kọ̀ọ́ pọ̀ nípa rẹ̀, àtọ̀sọ́nà, àpèsákìyèsí, a béèrè àlàáfíà rẹ̀ a béèrè ẹ̀sìn rẹ̀ ní pìtẹ́sẹ̀ tó wáyé a béèrè ẹ̀sìn bóòlẹ̀ sí rẹ̀ sí rẹ̀ sì ṣe a sì wá sí fún a sì kó mọ̀ sí a nìkó ní sùúrù a ṣàdúrà fún bákan náà ẹni tó bá papòdà anílọ́dà sọ́lá oníkíyà fún lójúṣe rẹ̀ láti lọ bí ìjànẹ́fà rẹ̀ ká lọ bí ìjànẹ́fà rẹ̀ òkúta bá àtọ́lọ́ bá táyè kí iná àtẹ́ǹdì ìyẹn gẹ́gẹ́ ní kẹ́sì pépè sí èdè wípé ní ààrùn lójú òkú bákan náà tó bá tò wá sí tó tọ́ ajẹ́pẹ̀ rẹ̀ kádà lóhùn ìyẹn máa ń dá mùsùlùmí lóhùn nígbà tí ó bá pè tó bá aráyè tí nǹkan yẹn sì jẹ́ nǹkan àláàlí tí è ṣe àyè ìwọ̀ bákan tó yẹ pé tí wọ́n ṣe ń bẹ̀ ní tí ó dání tí è ṣe ìṣẹ́ náà tí è bí náà ti náà wọ́n ń dúpẹ́ tó tí náà máa mú bẹ́ẹ̀ tẹ́ pé gbóná mọ̀ fà ń bẹ̀ tẹ́ pé orin náà mọ̀ gbogbo mọ̀ dàrú mọ́ra wọn tí wọ́n bá tẹ̀ àríbì kan wà ń jìnà kéèsì mi tó ní ẹ̀ ọ̀ dípò mí ìdúró sí àfibẹ̀yẹn náà ìyẹn ìyẹn náà ò bá mu kájínà sí irú nǹkan bẹ́ẹ̀ bákan náà inú dánilá sọlá tí o tó sọ fún wa wọ́n ti tẹ̀lé yẹn bá sí ìyẹn ló tẹ́wa lówó tẹ̀kẹ́ ó dá àdúrà látọ̀sí àdúrà àwọn sọ ẹ̀rí ìtàbíríkà mọ̀ọ̀mọ̀ lọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn skúù náà lọ ní ilé kéwú náà lọ ní pẹ́jẹ́bí náà ti fún ẹlẹ́sìn gidi ebi tó ti fọ́ sáyà tó ti fọ́ sórí tọ́wà bẹ jẹun náà ti kọ́ ọmọ ẹgbẹ́ ló máa fi náà ti kọ́ pé ó bá ní yóò ní nǹkan náà ní kọ̀ torí pé àánú lẹ́sìn ẹni tí ò lẹ́sìn ìdílé fọ́yàn ní ẹ̀sìn kódà nǹkan mìíràn bá kọ́ tó bá bẹ́sìn mọ̀kẹ́lẹ́ ojú ẹ̀sìn náà fi wo ẹgbẹ́ òkú yẹ kó dáa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké bí ìsìn wọn mọ̀rú ẹbá rọ ọmọ tó yẹ pé ìrìtẹ́ tí ń kọ́ wọn lẹ́sìn ló lọ kódà kó mọ́tí jọ wọn ọdún méjì mẹ́ta lọ yóò ti mọ̀ wí nígbà tó bá sín ara nfààní ẹ̀sìn fásọ náà nù ara nfààní ìfásọ nù kó yẹ pé ayé nìkan là á mọ̀ wù bákan náà ọmọ ya bá wa ẹ̀làmí lọ́yẹ ẹ̀sìn ẹ̀bí àfúnmi ẹ̀tọ́ mi sọ́nà tọ́lọ́ sí ní káwa ń kó ẹni tó lè tọ̀ sọ́nà ká gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ojúṣe tó ẹ̀ka fún ọmọ ìyá wa mùsùlùmí ni ìyẹn ló jẹ́ kíjọ ọmọ ìyá wa ọmọ ìlàlàáfíà sí ìní ò mọ̀ jẹ́ ká jẹ́ mùsùlùmí gidi torí pé mẹ́rin bá ti pé ìwọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìsìláàmù ti máa ìsìláàmù rẹ̀ ti rí rẹ̀ sí mẹ́rin bá fún ìdùn yẹn níwọ̀ pé ó lágbára ni o ẹgbà ti kàdí ìsìnkẹ́ fún wa níbi tálí kálukú máa bá ẹni tó bá dùn ẹ níwọ̀ àbóṣà ìdí àti wọn máa bá lọ́rùn pé máa ń gbéwọ̀ mi kò sí ìrùn kò sáwẹ̀ díẹ̀ ẹ̀rẹ̀ kò sówó ní èdè ìlẹ̀ ara rẹ̀ gbà irú rẹ̀ tó kí láyé àwẹ̀ rẹ̀ tó pé láyé tó gbà láyé náà náà máa mọ fún àwọn tó jẹ níwà tó ṣàìdá sí inú bí ṣe pàtàkì tá a bá mú wọ ọlọ́run bá fẹ́ àwọn wọ ọmọ ìyá wa mùsùlùmí náà síra wa àwọn ẹ̀tọ́ wọn ká fún àwọn náà abẹ́lẹ́ wọn bá sọ̀rọ̀ náà tààlà ó ṣàmì ẹ̀kọ́ kan wa kó mú wa lórí dáadáa ẹ̀tọ́ pọ̀ lọ́rùn wa ìwọ́ wà lọ́rùn wa kò sí ẹni náà àti tí ò bá tẹ́ ń gbáyé lókun tí ò ní láwọn ará ìjọ fáwọn yìí ó pọ̀ jura wọn lọ ni gbogbo ìlú lọ́rùn wa náà kọ́lọ́ jẹ́ ká lè gbé o ìtó tóbi jùlọ náà ni wọ́n lọ kọ́lọ́ jẹ́ ká lè máa fọ́lọ́ lẹ́tọ̀ọ́ rẹ o ẹ̀tọ́ ọlọ́run kọ́lọ́ wọn ajá lè fẹ́ lómi o torí ẹ̀tọ́ ọlọ́run tí ìyẹn bá ti fẹ́ lómi ìyẹn ló lágbára ju ó ti fẹ́ bọ́nu o ìrúbà tí wájú màtá forí kanlẹ̀ ní ìrọ̀ forí kanlẹ̀ fún ibi ọ̀gẹ̀dẹ̀ kan ìrúbà tí pàṣẹ bá ń kókọ lọ́run ti kó lọ kókọ irúmọlẹ̀ kan sí ẹni pé ìyẹn ló lágbára jù ẹ̀tọ́ ọlọ́run kọ́lọ́ jẹ́ ká lè fún ẹ̀tọ́ ànẹ́bì kan náà yẹ ká lè fún ẹ̀tọ́ àwọn òbí àwọn ẹ̀ká lè fún wọn ẹ̀tọ́ àwọn aláṣẹ wa àwọn onímọ̀ wa ọlọ́run yẹ ká lè fún àti gbogbo ẹ̀tọ́ mùsùlùmí tó wà lọ́rùn wa kódà ẹ̀tọ́ ẹni tí èdè mùsùlùmí oní ẹlẹ́tọ́ lọ́rùn wa kọ́rọ̀ yẹ ká lè fún náà ní ẹ̀tọ́ rẹ̀ kọ́rọ̀ wa sọ ánà àtàlà kọ́ṣà ní ẹnì kọ̀ọ̀kan wa àti aláàbàlẹ̀ àwọn aláṣẹ wa àwọn وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين